àbárùn ikú rẹ́mi kété mo dọ́mà jẹ́ pé ayé ikú rẹ́mi kété mo dọ́mà jẹ́ pé ayé ikú màmá rẹ́mi kété mo mà dọ́mà jẹ́ pé ayé. ẹyẹ ń bẹyẹ ṣeré ẹyẹ ń tù yẹ ẹyẹ. ọmọbìnrin tẹjọ wábí tó pè níyàwó ẹ kò ń ṣèyàwó tèmi fún. kí ló wà nínú yàrá báwo ló ṣe rí mọ́mí yẹn kan mọ̀ wípé kò ń ṣe ẹ́rà tó yẹ pé a máa sọ pé ẹsẹ̀ obìnrin kan ò dáa all those things are olden days àwọn superstitious belief àti false thoughts. èyí wí bẹ́ẹ̀ kò kú bẹ́ẹ̀ o ah, ẹ gbogbo ilé tẹ́ ẹ ṣe ìdójútì gidi ni ẹ dákun ṣe yọ̀rọ̀ òrìn mẹ́yìn náà làbẹ́ ṣe ń jókòó ta díẹ̀ ẹ wo inú ilé bàtìbàtì báyìí kí ẹ wá kárí ẹ bẹ́ẹ̀. ọmọ tó bá tọ́jú òbí ẹ̀ àṣesílẹ̀ ni o ìgbà tó máa fẹ́ mo sọ fún ẹ pé kó máa fẹ́ ẹ ṣé o ti rí bàjẹ́ nígbà àjẹ́ gidi ni o. jọ sọ fún mi níbo ló ti kọ́ tó ṣe ń pè fún. tí bá sọ fún ẹ pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn kò yé mi. wọ́n still mo fi hàn pé ó bà náà ni kò tí ì bàjẹ́. ṣé àjẹ́ yẹn ló máa pàṣẹ pé kébì má wá sí ilé ọmọ mi mọ́. báwo ni ọkọ ṣe máa lóun ní jẹ oúnjẹ ìyàwó ẹ̀ mọ́mí dẹ̀ wà nílé ìwọ̀n orí kọ̀ọ̀kan ṣe wọ́n tún wá ń dáná fún wọn. àmọ́ ibi tẹ́ ti ń fáwọn jẹ lóúnjẹ yìí kò bójú mu. yọ̀ọ́sọ fẹ́ lálẹ́ fún mi ibi títí bá máa ṣe tó wù mí lórí ọmọ kí ni tiẹ̀. ọ̀dọ́ mi wo kí ni ti sún èmi o máa ṣe rábílẹ̀ṣẹ̀ sí i lọ́rùn ni. rẹ̀mí lẹ́kún ọmọ lọ́rọ̀ lọ́rọ̀ ọmọ lájẹ́lájẹ́ fàjẹ́ ṣe gbogbo ara. ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ níbi tán ti ń ṣọjọ́ ìbí o birthday disaster ni ó kọjá àfẹnuròyìn sinimá titun ọjọ́ ìbí birthday ní kẹ́ẹ̀rakẹ́ wò ṣeríkì movie ọ̀gá àgbà níbi ká ṣe sinimá corporate pictures ti gbé jáde o. ọjọ́ ìbí birthday tó yẹ kó jẹ́ ọjọ́ ayọ̀ ó di ọjọ́ ìbànújẹ́ ọjọ́ burúkú èṣù gbọ́mi mu bad day devil drink water. mo kọ́ fẹ́ fi ṣẹ̀rọ bá mi nítorí kọ́. she's lying I know. let me know her. the best way I'm don't want ọjọ́ ìkú birthday black day day of agony wọn ò dá nǹkan kan mọ̀ ọkọ ẹ̀gbọ́n ọlọ́pàá ni wọ́n pa suspect yóò lè bọ̀nú ẹ̀ blood for blood murder case lélẹ́yìí it is not bailable àwọn tó máa lọ́pọ̀. báwo ni lẹ́yìn yẹn ṣe máa escape láàrin yìí tẹ́ ẹ̀yìn mọ̀ sí. àwẹ̀ ah, ọmọ mọ̀ fẹ́ ti ta bẹ́ẹ̀ sí ọ̀run gbàlejò ọlọ́pàá máa wádìí ẹ̀ àmì the culprit can run but cannot hide kélé òfin máa gbé ọ̀daràn apààyàn sinimá ọjọ́ ìbí birthday suspense inú ẹ̀ yí bọ́bọ́jú it's a fantastic movie. because tí nǹkan tó ń sọ tó bá yé wọ fúnra rẹ ò ní jẹ́ kó jáde lẹ́nu ẹ̀. you know what baby you are so sweet written and produced by Me Concept, directed by Tunde Anjola starring Mide Martin Sabiodun Adeniyi Johnson Nike Idris Tunde Ademioye Muinat Adiokun Yetunde Oyebo Ladi Akim Adeyemi Sodiq Gede, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun yìí ọjọ́ ìbí birthday subtitled in English ó ti jáde báyìí marketed and distributed by Sheriki Movie ọ̀gá àgbà níbi ká ṣe sinimá corporate pictures movie city Ami shopping complex Bọ́ládé Oṣòdì Lagos ó tún wà ní. Anikuma roll multimedia àti mercury pictures larena Oshodi sinima titun ọjọ́ ìbí birthday not just another one iṣẹ́ tó nà ṣe pani ẹgbà bẹ́ẹ̀ grab your copy now. ara tó sàn tí kò rọjò ẹrù jẹjẹ ti ń dẹrù bara rẹ̀ ara tó sàn tí kò rọjò ẹrù jẹjẹ ti ń dẹrù bara rẹ̀. ọ̀nà wọlé dé. thunder, thunder, they did. They thunder what they did. Thunder, oh, Sam made a party. Thunder what they did. Thunder, thunder, they did. They thunder what they did. Thunder, oh, Sam made a party. Give me the chapa, give me the papa. Give me the chapa, give me the papa. Give me the chapa, give me the papa. Give me the chapa, give me the papa. Give me the chapa, give me the papa. Give me the chapa, give me the papa. bá ta ló bẹ́ ló dúró ta ló wádìí wa náà sọ fáwọn ọmọdé yìí ṣé wọn kò fẹ́ fìrù fún náà nígboro ayé tọ́ndà gangan lálàyé báwo ni mo ṣe fẹ́ ṣàlàyé rẹ̀ tó máa yé iye yé ẹ ìrẹ́ ìrẹ́ ò tẹ o if you price me ìrẹ́ ìrẹ́ kò pé o. ọ̀gá dídé dagolu ta ló fẹ́ máa sọ kúlú ẹni máa kú ló máa kú ẹni máa kú ló máa kú. ọ̀tẹlẹ̀múyẹ́ a ní yàtọ̀ sí ọyẹ́ sọ fún wọn kọ́ ṣe jẹ́jẹ́ tọ́ndà yìí jóhun ẹlẹ́gẹ́. tọ́ndà tọ́ndà tọ́ndà tọ́ndà tọ́ndà tọ́ndà wọlé wọlé tó ń dá wọlé dé. tó ń wọlé dé o. tó ń dá dé dé jíde tó ń dá wọlé dé. gbogbo lẹ́lẹ̀ náwó sàmé dákàrẹ́ o. Uh, once again, I welcome both of you to Lagos. Thank you, sir. This is one of our quarters, government quarters. Ibà la máa ń fi àwọn tó bá wá fún special operation like you, Ibi la máa ń fi wọ́n sí ó wá depend lórí nǹkan tẹ́ fẹ́ bóyá two of you would like to be here or ẹ máa láìpẹ́ ká split yín. yẹ kí kẹ split wa yẹn máa better torí a máa ń like láti ní different information and different experience. tó bá ṣe pé bẹ́ẹ̀ ṣe fẹ́ nìyẹn either of you can be here and I will order them to take the other person to another quarters and I promise if you tell my like none. okay that's okay. fine sir. Uh, sir can we go straight to business okay like i was saying ọmọkùnrin tá à ń sọ yìí àìmọye òṣìṣẹ́ ìjọba tẹ̀mí wọn ti lọ sí lọ́wọ́ àìmọye. he must be a notorious arm robber. <laughs> a great one at that very dangerous guy. Hmm. ọmọkùnrin tí mò ń sọ yìí ó máa ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn obìnrin bíi méjì mẹ́ta pẹ̀lú ọkùnrin kan àmọ́ òun gangan òun ni gang leader wọn. Um, sir, let me get this straight, Ejo. Are we talking about one person or a group? Just only him. Aside àwọn criminals tó ń bá ṣiṣẹ́ pọ̀ yẹn, oh that particular guy, that particular guy, ó oh, really terrorize ìlú yìí. His name is Thunder. Thunder? Yes, Thunder okay sir um, eh, ṣe lè help wa on àwọn informations there there maybe his pictures what it looks like àbí àwọn ibi tó máa ń jẹ́ maybe we can start with that. ṣùgbọ́n gbogbo information tẹ́ bá ní lórí ọ̀rọ̀ ọmọkùnrin yẹn we have it we have enough but I will make it brief. ṣé ká sọ pé wrong information ni. ray o possible aṣọ ìdádúgbò yìí nìyà it's very much possible. yeah you're right. Yeah. Get down! Stop that! Who are you? Only me, Bonnie. Eh? Only me, ni. I don't hear what. I'm bẹ́ẹ̀sì mi ta kan ló ń lé nobody wọ́n lé ẹ̀bọ̀ kí ni wọ́n ṣe fún wọn. mo ṣe nǹkan kan ó pè mí mi ò dá wọn lóhùn ó dé bẹ̀rẹ̀ sí máa lé mi mo ṣe nǹkan fẹ́ rape mi ni mo mọ̀. rape. bẹ́ẹ̀ ni. báwo ni wọ́n ṣe mọ̀ pé wọ́n fẹ́ rape ẹ̀. ṣèbóbìnrin ni mí mo mọ̀ fẹ́ rape mi ni. kí ló wá ṣe mí. mo wá fún camp táwa muslim sisters máa organize every friday ẹjọ sẹ help me mo need help ẹjọ help me sẹ. We don't need help àjòjì ni bó ṣe sọ ṣé o believe us, ṣá jẹ́ malo, máa lọ ọ ìyẹn kọ́ la bá wá síbí. tábà ká aládé jẹ́ ká ṣàánú díẹ̀ náà ọkàn mi help ẹ jẹ́ ká help No, ìwọ fẹ́ fine. Come this way. So, um, make yourself comfortable here, okay? Oh, the sùn bí ebi máa lọ sùn yàrá mi. Bedroom nìyẹn bẹ̀yẹn, so you can clean up if you want to. Kí ló You're still scared? Yes. Why? Mo rò bóyá òtẹ́wọ̀n lè sọ pé ẹ̀ mú mi lọ. Ah bó ti ṣe bẹ́ẹ̀ mi àti ẹ̀ lájọ wá hòtẹ́ẹ̀ tá a rí hòtẹ́ẹ̀s mẹ́ta la dé tó sọ pé fully booked ilẹ̀ dẹ̀ ti ṣú kí ni mo fẹ́ ṣe wọ́n dẹ̀ ló ń pariwo pé wọ́n lé ẹ wọ́n lé ẹ mo fẹ́ ọ̀pẹ ni now. Ah. tẹ bá notice àtìgbà tí mo ti wọnú bíbá yẹn mo ò rí ìwà comfortable oh really ẹ máa rí pé mo ń react sí gbogbo everything níbí. ok ṣé o fẹ́ kí n dá ìpadà sí títì gbà yẹn fọkùnrin balẹ̀ you are safe here so you understand tó bá dẹ̀ jẹ́ èmi ní <laughs> mo ń dẹ́rù bà ẹ́ tí bá ti jáde tilẹ̀ lẹ́yìn tilẹ̀ bá dẹ̀ mọ̀ màá gbẹ̀ lọ síbi tí sọ̀pọ̀ lọ is that okay please make yourself comfortable all right kò sí nǹkan tó máa ṣe ń bì sleep there. Yeah? ṣọkùnrin rẹ ti balẹ̀ ẹsẹ̀. nígbà tẹ́ ti promise mi ni pé ẹ ní ṣe mí jàǹbá so mo believe in. Aisha, you are naturally beautiful. Thank you. You are an epitome of beauty. Thank you. O kò má dàbí pé mo sọ sweet words ni but Ọlọ́run bá ń gbogbo ṣe rí ni mo sọ yẹn. I like you. Gbogbo nǹkan tí Ọlọ́run bá fi sí lára rẹ́gí ló ṣe. Kò sí èyí tó tóbi jù, kò dẹ̀ sí èyí tó kéré jù. <laughs> Most importantly, I love your lips. <laughs> I just hope I'm safe oh. because your plan journey here at all. Relax. You're safe. Trust me. I mi me tèmi me ẹjọ́ wa náà yìí. belong ń bẹ lọ́hùn pé káwọn méjì má já sí kóòtù àbọ̀kùnrin ni kíni mm. let me tell you something èmi náà need assurance you need to promise me pé kò sí nǹkan tó máa ṣe mí. not at all you're in safe hands. oh so I promise you you're in safe hands too. <laughs> káàkiri ilé kó wà lówó lórí dada is that okay. that's okay. Um, let's start with the kitchen because we love láti máa dáná Beautiful. How mi mini? iná dídá. <laughs> Èmi náà love obìnrin tó mọ náà Okay. So come with me. Mm-hmm. yeah. Ray, mm? something they do me Wait a minute. Make I open up. Ṣorí mi ò kí ní passion for obìnrin bẹ́ẹ̀ but ṣòro máa ìṣá yẹn àtijọ́ tí mo ti fojú mi kàn báyìí something just tell me pé èmi àtọmọ yẹn láti jẹ ọ pé bóyá àjọ wà fúnra wa and ọmọ mi ò kì í fọ́ ọ̀bẹ yẹn mo lọ láìka ọmọ yẹn gan-an. kì í ṣe wọn kí mo notice. mi lè parọ́ fún ẹ mi lè fi kankan bò fún ẹ náà. yeah yeah mo notice But olè tí n tẹ́ mi kan máa sọ fún ẹ ni pé ó máa ń wá bẹ́ẹ̀ but o ní láti jẹ́ kó distract ẹ o ó wà very very important nǹkan tó gbọ́dọ̀ take note ni ó rántí pé nǹkan tá a bá wá síbi yàtọ̀ sí kó má wà lọ jẹ́ pé àfi nǹkan tó yẹ ká gbọ́ lẹ̀ àwa ló ń gbọ́ nǹkan mi tó yẹ ká gbọ́. Ah, ó yẹ kó trust mi fún yẹn ah, ah, mi ń fi iṣẹ́ mi ṣeré náà àsìkò iṣẹ́ màá ṣiṣẹ́ dáadáa wálé tàṣíkò fàájì náà màá ṣe níwọ̀nba. lórí yẹn. mo kàn fi pé o ní láti watch me because i'm falling in love with her. Trust me. Like I can that. see. I can see. Mm. You just have to be careful, you know. You're, you're smart, I know already. Trust me. Trust so me. That's it. That's it. Suhala. Kí ni moves Alola Ibola Alola? Yeah, nǹkan tí mo ń ròyìn sí ni pé eh, abẹ́gi àánú yẹn mo máa ní láti padà lọ síbẹ̀. Mo notice àwọn ìyá kan bẹ̀ yẹn tí mo rí pé ẹlẹ́jọ́ So mo dẹ̀ ń wò pé tí èèyàn bá débẹ̀, ó yẹ kí nǹkan kan Very true, very true. Yeah. And I get one or two informations. Oh yeah, no. I go show Allah, Allah, Allah. Because wọ́n bí lè pa lè ṣe ló jẹ́ pọ́n I wa o. Àádẹ́ lè ṣe, àṣe Baby, Orobo ti bisheni. Yeah, mo ti padà dé náà nìyẹn. Of course, eh. baby, happy birthday once again to you. And this is For you? Thank you, my love. And of oh. oh. of course. This is so adorable. You like it? Yes, I love it. This special bracelet for you. <laughs> this is a gold bracelet. You like it? I love it. You like it? Mm. Good girl. Darling. Yes, dear. This is so special to me. Me only ní láíláí bọ́ lọ́wọ́ Yes, timba n bracelet yìí lọ́wọ́ mi, bẹ́ẹ̀ ni pé ìwọ ni mò ń rí lọ́wọ́ mi. Màá fi máa rántí olólùfẹ́ mi, iyọ̀ ayé mi, ìdùnnú mi, àti mm. orí Thank you so much, darling. Thank you. Only Olúwo dùn like láìpẹ́. Yeah, so, you, know, darling. Yeah, so I'll also keep wa lọ change nsìn fẹ́ gbé ẹ lọ fún lunch. bèbè kí la fẹ́ bọ́tà lọ jẹ tí mi ò lè prepare nínú ilé. it's a special day. no. Uh, so gbogbo nǹkan èní yìí on that special go change yeah? and we go out. I'll wait for you. Okay, if you say so. Okay. Yeah. Lady Aisha yìí ṣé o ṣọ pé o mọ dáadáa ṣá lẹ́nu ìgbà tí ẹ ti bẹ̀rẹ̀ jọ́nì yẹn. yíyẹ mú mọ́ náà kí ló ṣẹlẹ̀. mo rí láàrin àwọn ladies kan ni àwọn tí mo dẹ̀ rí pẹ̀lú yẹn wọ́n raz bákanbákan. raz aisha <laughs> mi ò rò pé òun lórí o oh. aisha ò kí n jáde. ṣé mi wá ní dá aisha mọ́ ni. Ah, àánú rẹ̀. Aisha ò kì í jáde ọmọ mọ́mì ni mm. ah, táìsà bá jáde àyà kò sọ pé òun fẹ́ lọ sọ́dọ̀ àbúrò ìgbádùn òun kan tó sick or something nígbà tó ló bí few days níbẹ̀ ó ń padà bọ̀ nílé ni mi ìmọ̀ ọ̀rẹ́ kankan mọ́ láti jọ́ tí mo ti ń fẹ́. àmọ́ hmm. mọ́mì màá nìyẹn lẹ̀ èyí tí wọ́n máa sọ̀rọ̀ pé darling ṣé rice ló máa jẹ́ láàárọ̀ yóò máa sọ̀rọ̀ ẹlẹ́yọ̀ kan kan kan kan ní náà <laughs> kò lè já ìṣá. ok um, èmi lọ sádùúgbò kan ni you know try láti lọ gather one informations jọ so mo kọ takán lọ́kàn ni mo ń rí láàrin wọn bóyá òun dẹ̀ kọ́ ni mo rí sí àwọn àwọn jọra wọn. nǹkan nǹkan mi ì dẹ̀rọ pé bèjì ni because tó bá jẹ́ bèjì á ti sọ fún mi. kò lè jẹ́ bèjì kò mọ́ mọ́ náà. àbí o lè já ìṣà láyé láyé ọmọ ọmọ mi. ok ok kò sí wàhálà kò sí wàhálà. mo fẹ́ fi nǹkan kan hàn ẹ́ ní orí bíi bóyá ó lè ro tàbá tàbá adopt system yìí. tọ́ndà tọ́ndà lílé lé tọ́ndà wọlé dé tọ́ndà ó sàmìlà kàrí tọ́ndà wọlé dé. ṣé wo mọ̀ pé ọbẹ̀ tó dùn owó ló pa mo fẹ́ kó jẹ́ pé táwọn ọ̀rẹ́ mi bá wọnú ilé mi tó bá rí àwọn rural chairs tí mo rà wọ́n máa mọ̀ pé yes mo ti arrive. sista mi bẹ́ẹ̀ ti ń rí aṣẹyọ kan bí ẹni ṣe mẹ́wàá. èmi nìyẹn o. Hmm. so báwo wá ni ti owó tẹ lọ ṣe ṣé wọn ṣáà gbà yín. <laughs> ṣé mo ẹ̀ṣẹ̀ ń ṣẹ́wó lọ́wọ́ ẹ̀ ni kọ́sítọ́mà mi ni náà so kò lè ṣe rádaràda. òṣùtà hmm. mi ṣe rí pátí tẹ̀ ń lọ lọ́la ẹ̀ jọ̀ọ́ mo bẹ̀ yín o ẹ má pẹ̀kẹ́ tó dé o. kí ni tiẹ̀ ti bá pẹ́ dé mi nìkan mi máa dá wà nílé máa máa fi. iye òpin mi pátí tí mò ń lọ yìí mo gbọ́dọ̀ ná owó ọ gbọ́dọ̀ mọ̀ pé owó yìí wà nílẹ̀ yes kí ni mo lọ ṣẹ́wó fún. ó ṣe gbogbo owó eléyìí mo máa ná tọ́ ni báwo lọ́ọ́ fẹ́ mọ̀ pé owó wà nílẹ̀ tí mi ò bá dé pátí kí n náwó. ìjọba kanáàkì hmm. nílé ìlú kùnú ẹ fún mi díẹ̀. jọ má disturb mi. táyọ̀ má ṣe bẹ́ẹ̀. fúnmílẹ̀ fúnmílẹ̀. mo mọ̀ bàdébẹ̀ ṣẹ́wó yìí. ẹ ló tọ́ ń dà iwájú lè ń la wá sí i course, because this girl. You know me, máa pè yín later. All right. Jọ̀ọ́ wá bá mi tan TV yìí. Yé! Àgọ́ onílé o. Yé! Àwa ò lè. Yé! Yé! Ọlá! Yé! Ọlá! Yé! Yé! Yé! Yé! Yé! Yé! èmi ni tọ́ndà èmi làwọn tó ń sọ sí òròjò èmi lè ní tó ń dẹ́rù balẹ̀ èmi gángan níjọba tí ìjọba ò lè mú if you do anyhow you go see anyhow owó tó gbé wá láti báńkà. o gbowó kankan wá àbí all right eléyìí la máa fi ṣe example pa eléyìí kò fi ṣe example. ejò tó lọ gbogbo wọlé gbogbo wọlé lọ ejò tó lọ má pa àbúrò kan tó kù mí kú ní ejò gbogbo wọlé o ó yẹ ti ilé ilé gbogbo fún wọn lórí bẹ́ẹ̀ ó wà lórí bẹ́ẹ̀ ó wà lórí bẹ́ẹ̀ ó wà lórí bẹ́ẹ̀ ó wà lórí bẹ́ẹ̀ ó wà lórí bẹ́ẹ̀ ó wà lórí bẹ́ẹ̀ ó wà lórí bẹ́ẹ̀ àlájà àṣẹ ìpọ̀fọ̀ ni. ọyọ̀ kò ló ta ìlú. àjẹmọ́nù tàwa ni. everybody make no noise let's go movement. ya fada. ṣe bí àwọn òbí ṣe lọ tó lánàá ìwọ ló ti ṣe ní ilé possible kó jẹ́ pé kọ́nù wọn ara ẹ̀ ló ti jábọ́. okay uh, a máa ní láti mú dání fún investigation wa ó máa help wa so madam nígbà tẹ́yìn lọ ṣẹ́wó yẹn ní bank bí wọ́n ṣe ṣàlàyé fún wa pé òun lọ ṣẹ́wó ìyẹn lẹ́yìn discuss lọ́wọ́ lọ́ fi wọlé ǹjẹ́ yìí ṣàkíyèsí bóyá anybody ń tẹ̀lé yín àbí ẹ sọ fún anybody pé ẹ fẹ́ lọ ṣẹ́wó àbí anybody mọ̀ pé gbowó wálé. ọ̀fíìsà àtìgbà tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ láti mi ò ti lè sọ̀rọ̀ mọ́ and I believe it's because of the shock mo sọ fún ọ̀fíìsà kẹ́ tó wọlé. yes he said so. dókítà mo gbẹ́ dé ìgbà ẹ̀wọ̀n. okay uh, sorry about that a máa ní láti fún wọn ní bóyá bíi two days so a padà wá láti lè wá béèrè one of two things lọ́wọ́ wọn. ẹ make sure pé tọ́jú wọn dáadáa. ẹgbẹ̀lẹ́ màdà. ẹgbẹ̀lẹ́ o. ẹ ṣe gan ni sá. irú eléyìí ò ní ṣẹlẹ̀ mọ́ lágbóró lọ́wọ́. Um, àkíyèsí tí mo ṣe àti ìmọ̀ràn tí àwa fẹ́ gbà yín ni pé ẹ máa ní láti wá sí ọ̀dọ̀ wa ẹ̀yà ká fún yín lọ́lọ́pàá bíi méjì tí ó lè ṣe máa ṣọ́ yín at least torí àlàáfíà tí yín gangan ṣe kókó because mo understand bí ẹ ṣe máa máa feel by. ẹ ṣe gan. ẹ pẹ̀lẹ́ ah, so ìdí tá a ṣe wá again ǹjẹ́ ṣàkíyèsí bóyá ní ọjọ́ tí àwọn adigunjalè yẹn wá bóyá ẹ sọ any gold chain nù àbí bóyá ti àbúrò yín sọnù àbí ti ọmọ yín mi ò tiẹ̀ tí ì bímọ gan èmi àtàbúrò mi ọkùnrin ládẹjọ́ ń gbé nínú ilé ọjọ́ táwọn amúrọ̀bà ẹ wá yàtọ̀ sí àwọn dollars àtowó tí mo ṣẹ́ lọ́jọ́ ẹ̀ òun nìkan ló kó lọ gbogbo jewelries tí mo lò lọ́jọ́ yẹn gan wọn ò gbà lọ́wọ́ mi so owó nìkan ló lọ. Um, madam ẹ wo bracelet yìí ṣẹ́yìn kan lẹ́nu. èmi kọ́ mo ní ní tiẹ̀ ní nǹkan tó jọ bẹ́ẹ̀. ok ok uh, ọ̀dọ̀ yín bí mi àti píkẹ́ ní ọjọ́ táwa but ṣe mọ̀ bí tó pé ẹ ti gé tara ẹ dáadáa sọ kó jẹ́ kẹ́ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ̀dẹ̀ṣọ́ pé yín kan lẹ́nu kó dẹ̀ kí n ṣe tábúrò yín ráì. Hmm. okay. Uh, thank you so much. So, uh, if there's anything to about to fair very our investigation will continue, I'll give back to you. Alright, thank you so much. God bless you. woman yìí dẹ̀ lóhun òbí ọmọbìnrin kankan tó lè lo bracelet àtọ bóyá jẹ́ ni mo yẹ ṣàlàyé fún yín. Ìfẹ́ mi. How are you? I'm fine. How are you doing? Welcome back. I prepared your favorite meal, iyán ati ẹ̀fọ́ So, let's eat. Hmm. Uh, it's okay. Um, ah, bracelet ẹ̀dá. Um, ó dà pé mo bọ̀ kitchen ìgbà tí mo ń prepare oúnjẹ. Oh. So, ó yẹ kó wà kitchen o, maybe in the bedroom. I'm out later, I'll get there later ẹ eh, lọ́wọ́ ọmọ eh, pé mo like láti máa rí lára ẹ tí ìbá rí lọ́wọ́ ẹ mo lè má lè jẹun. baby that's not necessary right now mama wa later let's eat. i insist lọ́wọ́ mo fẹ́ rí lára ẹ be complete for me okay. okay. dé o my baby. igi gogoro magun ni lójú o ògèrè bracelet and lè yàn inú bedroom ni mo gbàgbé ẹ̀ sí ni. ṣé wàá dẹ̀ lè jẹun nísìnyí. <laughs> kò bá mi get the juice so that um, màá mú lé oúnjẹ mi. Okay, love. Yeah. <laughs> mean ẹ pé ó provide the bracelet yẹn fún yín. I swear that. bí mo ṣe wọlé tí mi ò rí bracelet yẹn lọ́wọ́ ẹ̀ mo wò pé yes ọlọ́run ti mú ọmọdé kò sí nǹkan tó lè fi wẹ̀ bá ní kó kó lọ mú bracelet yẹn wá ó kọ́kọ́ fẹ́ play pé mo ní mo insist rìn ó lọ mú bracelet yìí jáde mo wà confused pátápátá anyway we believe pé Rome was not built in a day we still have a lot to do about this mission mo dẹ̀ nígbàgbọ́ pé mi ò lè kọ́ níṣẹ́ because master of game ni wọn náà already you know but máa yẹn parọ́ fún ẹ ó dá mi lójú bí àdáni lady yìí lady tó wà pẹ̀lú ó mọ nǹkan kan nípa àwọn tá à ń wà tí ó bá jára wọn. èmi náà nígbàgbọ́ pé nǹkan kan ṣì wà ń bẹ̀yìn tó ṣókùnkùn tọ́lọ́wọ́n náà tí ìtàn mọ́lẹ̀ sí fún wa. but I believe slow and steady when there is. very true. díẹ̀díẹ̀ lè jẹun gàgbọ́n ọlọ́run àtọmọlẹ́sìn fún ọ. ṣe jẹ́ ká chẹ́ẹ̀kì. jọ ṣé màdàmú wà nílé tó bá wà nílé ó máa fún mi ní ohun tí máa jẹ. ó wà nílé àmọ́ o ò lè ní àǹfààní àti wọlé o àmọ́ tó bá jáde ó láìkìlì kò rí wọn. màá dúró dè wọ́n. èmi fẹ́ lọ ra nǹkan tó ń tọ́ndà tọ́ndà lílé lé tọ́ndà wọlé dé tọ́ndà ó sàmìdá kárí tọ́ndà wọlé dé tọ́ndà tọ́ndà lílé lé tọ́ndà wọlé dé thunder, oh, sound me down, God, it. me in your bag, hit me in your baba. Hit me in your bag, hit me in your bag. Hit me in your bag, hit me in your baba. Hit me in your bag. Èmi ni thunder, àrà tó ń sán sí òròjò. Èmi lẹ́rù jẹ̀jẹ̀ tó ń dẹ́rù bara ẹ̀. Èmi gángan níjọba tí ìjọba ò lè mú. <laughs> Torí oníkálukú ń ṣe ìjọba tiẹ̀ ni o. Déyọ̀dé mi kò dé náírà náírà tó náà padà. Tẹ́mi náà náírà. Bí ìgbà tẹ́mi náà náírà tó. Bẹ́ẹ̀ sì, tó bá parọ́ òun kù. Tó bá parọ́ òun máa kù. Má tìyàn ṣe rí ọmọkùnrin tọ́ndà tẹ̀ ń wọ̀ yẹn òun gangan ni igi wọ́rọ́kọ́ tó ń dáná rú. àkíyèsí tèmi ṣe nílé sá àwọn tó ń ṣe bíi oníbàárà yìí òun láti jẹ́ kóun ṣiṣẹ́ pẹ̀lú wọn. wọ́n hmm. tẹ̀mí ti observe ni wípé òun ló máa ń kọ́kọ́ débẹ̀ kí àwọn yòókù tó dé adẹ́jọ́ àwọn ní operation like I have her. òun máa ń get informations from her. definitely. Detective Akeem and Raymond I believe nínú yín gan torí ẹ̀ la ṣe ránṣẹ́ sí yín a dẹ̀ believe nù nǹkan tẹ̀lé ṣe bó ṣe jẹ́ pé ẹ kì í show identity yín àwa a mọ̀ yín náà la mọ̀ yín the same strategy tẹ́ ẹ lò fún àlàbalabalaba yẹn òun náà ni mo fẹ́ kẹ́ ẹ lò níbí báyìí. ẹ̀gá ṣeré tọ́ndà tẹ̀ ń wò yìí àwa àti ẹ̀ ti jọ tẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà àrà ètò ń sán tí ò rọ̀jò yẹn èmi Akeem máa bá náà àmà I trust you. Yeah. Uh, uh, uh, I'll be so glad. àmà mu. ṣe rí mi ní parọ́ Me yín mi I can't wait láti gbọ́ good news from you people. Permission to follow, sir. You can go now. Of course. Thank and you, sir. please, if I need anything, don't hesitate to let me know. Okay, okay sir. Um, Uh, ah, Mr. Dapo. Sir. Am I disappointed wow? At all. I will try my best, sir. Ẹ jọ̀ọ́. Yes, sir. Ẹ jọ̀ọ́. I'll try my best. So, yeah. Okay. Take care. Hello. Uh, Mommy, drop Mr. Dapo then. Okay. Okay. All right, sir. Bye, sir. Ẹ ṣé. Take care. Yes, sir. Drive safely there. came the wrong way. We rule the town, we rule the city. Better get to understand, then you know where you can stand. It's the way I the it, they better make you understand. Thunder is in the wood, who you be, who be you? We gonna the last man standing at the end of the day. Dead or alive, word, word, dead or alive, dead or alive. you understand. Then you know where you will stand. It's the way I the yarn, the better make you understand. Thunder is in the wood. Who you be, who be you? We gonna know the last man standing at the end of the day. Dead or alive, word, word, dead or alive, dead or alive, dead or alive. I can't sit back for one now. Látànà tá a ti gbé yín títí dàrú oyè ẹ̀ jẹ́ ká ṣe anything ẹ̀ jẹ́ ká login mi ò lè parọ́ fún ẹ sórí gbọ́rọ̀ mi ó lè mọ́jú ni mi ò rí ibi tí sí bó ti sọ fún wa àti kejì ẹ̀tẹ̀jọ́ wà pẹ̀lú mi yẹn ìgbà òkè ẹ̀ tiẹ̀ bá mi pọ́ǹpù ẹ̀ kí tiẹ̀ tú sí kan tó wà bẹ́ẹ̀ kí n tú síta bó ẹ̀ tún ṣe yẹn kí ló tẹ̀ ṣe báyìí kí ló ṣẹlẹ̀ ọ̀nkú ṣe mọ̀ nǹkan ṣe rí gbogbo kínní àti eléyìí ọ̀fẹ́ lọ́lọ́run fún mi náà mi ìṣá lè gbé padà lọ́sọ̀dọ̀ baba God ẹ mọ̀ pé ẹ throw some dollars around last night but still. Mm -hmm àwọn girls need that mọ nǹkan tó wà nílẹ̀ because soup wey sweet na money kill am na money na in the ginger house by the time we see money na everywhere go they shake e go they shake if una shake body we sef go shake body. ah ah ayé mi so owó ló ń jẹ́ kẹ́ máa steve owó ló ń jẹ́ kẹ́ máa kẹ́ máa gíràn ah, ah come on now ah as you see me my boy bowó nu my four máa go oh no see make i tell you see for this house. Uh -huh ó kéré jù mi ò torí mi ò really mọ̀ tó ṣe máa ń count owó mi mọ̀ mi mọ̀ fígọ̀ owó mi kò máa bowó nu jẹ́ ni ó kéré jù ní lè e ṣá twenty five thousand dollars wà nílé I swear to God máa fi báyìí ṣe máa fowó báyìí jẹ́ my guys get money we get money aṣọ ló ṣe owó wà lọ́wọ́ wa ẹjọ ẹ túra ká fún wa ẹjọ ẹjọ I go I go give una money if na money. Um, um, but still on still money for hand back for ground gbogbo ilé ẹ̀kan sọ̀rọ̀ make we see the money ẹ wo. if i if i flash you the money you go you go you go ẹ máa gbé body sílẹ̀. <laughs> in fact you go do four foursome you know say we be four all of us you go do everybody one one one two three four pack money come outside when we see dollar like this na that time me i dey always dey àpérò afálàfàlà ẹ máa dàbí pé wà nínú swimming pool ni ó ṣó mi gan ni. ẹsùn kan tó ń ṣàlàyé sọ pé gbogbo àmàjọ ṣe groupie. i swear on top one bed ọjì ló ń pè bring money come out. jẹ ká lọ money full eh, money choke oh money choke. na come inside na you no see am you sef feel am. Ah. babes mo ti tọpa bọ́ọ̀lù wọn mo dẹ̀ ti gbọ́ nǹkan tó ń sọ. so kí ló ń sọ. there is too much money in this house. i mean over twenty-five thousand dollars. yes on point. Mm. yes ó jẹ́ wípé plan three four one la máa lò. exactly that's check that's it. sorry mo ti mọ reason why táwọn babes yẹn tó fi ṣe ń steve ara tó wọn fẹ́ túraká fún wa. kí ló ṣẹlẹ̀ kí ló tó fi ń fọ́ọ̀mù èmi ti ń pọ̀ ọmọ yẹn èmi ti mu jẹ́ dì mo ti ń pẹ́ àrẹ lóṣù náà méjì náà tó dẹ̀ tó dẹ̀ tó ń ṣe bí queen. kí ló ṣe tó wọ́n pa ọmọ yẹn kó tún padà wá. mo ṣe níbẹ̀ tí wọ́n ti mú jẹ ní látàlí àná tí wọ́n ti ṣe lẹ́dẹ̀ tí mọ́ ló sì worry you now. oh boy oh, oh, my problem with you be say you no dey calm down you no dey calm down we get base for you you still dey call those words. dem dey worry you now. dem dey no gree na wọn ọba. wàá make i tell you o ti bá sọ̀rọ̀ o ti sọ using my time ọ̀sẹ̀ gbà ẹ̀ àánú làwọn àwọn àwọn fault ó tún yẹ ká ṣe àṣe. kí ló dé kí ló ṣẹlẹ̀ kí là eh, ṣe. ó kàn sọ pé eh, à flash àwọn ó ti yẹ. ìtasíládùn club nǹkan. ó ní ìyẹn kọ́ ọmọ pé ìyẹn kéré ọmọ àfọwọ́ sáré náà díẹ̀ díẹ̀ ní pé kàtẹ́ flash àwọn pé kí ló wà ní kí ló fẹ́ gbà ṣùgbọ́n àwọn òògùn ah àwọn ọmọ yìí five thousand dollars ká fi bá wọn ṣeré. ìdè kìrẹ́sọ̀ five k ni. five k mélòó ni five k. five k. ẹ eh, five k. àbí five thousand naira. you know how many sleepless nights wey i get before we cash out. you dey craze ṣọ́ ṣọ́ ilé ìjọ ohun ìbótà ń gbé ni this is worry you chef cast ni wọ́n ni. Oh ah ah my guy my guy wetin dey worry you wetin dey talk for mouth o no ṣe sleepless night o ṣe sleepless night o gbowó o gbowó tó fẹ́ fowó yẹn jayé ni. ẹ ṣáyé ilé ìlú wọn fẹ́ fi gbogbo ẹ gbogbo ẹ jẹ ni. ẹ kí ló pọ̀ jù bẹ́ẹ̀ nu five k wo a máa jayé o a dẹ̀ máa ná five k a máa ná lórí àwọn. alaye mi ò bẹ́ẹ̀ ná five k kí ló dé lórí. o ah, máa ná tòsí náà àbá mi ò ṣe jàre. o máa ṣe wo o máa ṣe wo tó lè bá gba five thousand dollars ẹ lọ́wọ́ wa àti gbogbo ta ni kí la fẹ́ ṣe sí. ẹ máa mọ̀ pé ó lè ní pé ó ṣe ó lè wá lọ́wọ́ ilé ìlú. ọ̀gá ladies smile ah. ṣe ti wá rí nsìn òpòrọ̀ èèyàn ló máa san pé ẹlẹ́rìí òun ó wà náà. owó tó wà ń bàjú twenty five k lọ ẹ náà ti rí ẹ náà ti rí so ṣe ti rẹ́dí láti tú yáyá kẹ tú yáyà fún wa ṣe ti rẹ́dí láti ṣeré fún wa. bẹ́ẹ̀ni. ọ̀gá ẹ̀ ṣùgbọ́n ṣáà ti flash wọn ló ti fẹ́ flash wọn so jẹ́ kí mi lọ tọ́jú ó padà ó yẹ no time yá. kí ló máa ń ṣe òtún kan pú dìfikò tó kọ́ ń lejú òun ọjọ́ látànà ah calm down wọ́n ní calm down. ṣoṣorí wọn ti ẹ èmi gangan ni mo máa ṣorí fún ẹ mo máa gbé ẹ mhm. mo máa gbé ẹ trabayé máa tún ṣe kí ni máa tún jókòó lé. jẹun wo jẹun jẹun. o ṣe sọ̀rọ̀ ní ìwọ́n lura wa mú ẹ̀ta ṣe o. ṣeré fún ọ̀rẹ́ mi. Yeah. Yeah, yeah, yeah. Vicky. Yeah, yeah, yeah. You don't show Abby. Alright, Daddy, come. Hey guys. Ọ̀rẹ́ wa Vicky. So o bá wa lọ club lánàá? Oh, Ó ti wá sálẹ̀. join Make we all gather carry on. to yeah. Bẹ́ẹ̀ ṣe wà yìí. Abẹ́ Seven live Let me Àbúrò mi. <laughs> <laughs> Oh, she should check and balance it, Very well. Everywhere smooth. The party strike left in the Kebajade. Yes, Vicky one what I'm doing. Good girls. Guy, because my eight lele now. What is happening? Guy, calm down. Come on, Pompey, can share it. Kí ni problem now? We don't mọ̀ mí méjì méjì ni máa ń jẹ. àwọn tó wà bí kọ́tẹ̀ súnmọ́ ká máa tẹ̀ kó mọ̀ lè press ọ̀mùtí gbẹnu sí nǹkan. ẹ wọ́n ti lọ pe ìkẹrin wá so ti yẹ so tàbá mú wọn méjì méjì ó ti yẹ máa mú ilé àti ìkẹrin. ó pẹ́ tó ń dọ̀ṣẹ́ jàre. bọ̀bọ̀ ẹ̀ calm down jọ gbogbo ẹ̀ náà. kí ló dé ṣe fẹ́ pílè orin bí ni èwo ni gìtá. ọmọ ẹ ṣeré fáwọn ọmọ ẹ ṣe. ṣé fúlọ̀ náà play yẹn dey craze wetin wọ́n ní. kí ló bẹ̀rẹ̀. ṣeré ṣeré àbí ìtúsí náà fèé. Apartamento is one. No polish your papa, who they follow you that? Find out! No go pay that. Na baby thunder! Èmi làrá tó ń sọ sí òròjò. Èmi lẹ́yìn jẹjẹ tó ń dẹ́rù go. Èmi gángan níjọba tí ìjọba ò lè mú. If you prize me, you go pay. Na ah, so, oya, hold the gold for na body and the silver. Right now, pull am. Alo olúwa. I say make you pull am out, you dey craze, you dey follow, you dey laugh, I wan punish your papa. Oya, where is the cash? Go for the cash. Four for the cash. Mo ti Four kọ́lọ́ ìbùkún ní ma pẹ́. Four where is the cash? Go Four the cash. Oya, fọ́ gbogbo Four ẹ̀ fún fóònù ẹ̀ fún Four tí mo tẹ̀. Mọ́mí wo? Four ní ka ni mọ́mí o Four rí nígbà tí ìyá ẹ̀ Four ò dáyẹ̀ mọ̀ láyé tó Four Ẹ kí n pa bọ̀bọ̀ Four Ó bọ̀ bọ̀. Jọ jọ. Four yóò sá lọ. Oya, ẹ Four fóònù mi. Mo ní kẹ́kọ̀ọ́ Four Wọ́n dà fún ayáyú.

orí ìṣẹ́gun mi lè gbọ́ ni wọ́n pè mí báyọ̀ ní mẹ́sẹ̀gì fún mi pé kí n ṣọ́ra ṣe. wọ́n sọ fún wa ọ̀ wọ́n sọ fún ọ̀gbọ́n àwọn alẹ́ ẹni kọ́ máa kú lẹ́yìn ẹni kọ́ máa kú lẹ́yìn ẹni kọ́ máa kú lẹ́yìn ẹni kọ́ máa kú lẹ́yìn ẹni kọ́ máa kú lẹ́yìn ẹni kọ́ máa kú lẹ́yìn ẹni kọ́ máa kú lẹ́yìn ẹni I don't want to see you again. ṣé o ti fi gbogbo ara ẹ sí pé o fẹ́ marry dàbí bó on a more serious note mo nífẹ̀ẹ́ Akeem gidi gan hmm. and he has already become a part of me. okay okay o. to oh. tó ṣe àsọ once in a ni ẹ ti dìyàwó lé. Mm-hmm. ọjọ́ wo ni mo ò ní márì tẹ́lẹ̀. wà ó. Um, mrs mariduma ṣáà máa bá àwa kí ọkọ ẹ ọkọ àkíyè. <laughs> a gbọ́ olólùfẹ́ mi. anyways anyways always take good care of yourself and make sure you watch your back. self no na una no say ìjà wa ìjà always guide. ó pọ̀ it's plenty. Observation, observation. Observation continue on A3D. The background is balanced and there is something to fish out. How far na boss? The background no balance. It e no pure at all. ṣọmọ kò ti rí wọ̀ rí ó possible kò jẹ́ kó fẹ́ fura. There is something about this Aisha bóyá fi wọ́n lé àwọn lọ́lọ́ni a máa retract wọn. ẹ ṣe wọn lẹ́fọ̀ọ́ dídé pé bá máa yan kó sáfọ̀. bá máa. alájí alájí. sanuko. alfa. <laughs> òyìnbó òyìnbó. Eh. Ah, ah long time how market. ah we thank God well I'm good hello. yakaswa <laughs> um, Alhaji you see this my friend eh she wan eh, eh, waist bead uh, my friend uh, waist bead wey she go put for her waist. Hey. Uh, yeah. Yeah, so um, Alhaji I I need waist bead wey I go put for waist wey my waist go dey go dey shine go dey dazzle. <laughs> yeah she ah, she said you get. Palaba could be well like. Eh. Ah, she's your friend, ko? My friend. Kai, yeah. Your friend, Kai well, well. Kai, well, like, you know how they kill suicide. A party. Alaji, wetin happen? You get abi you don't get? We should be I? Ah, I, get fa. I get Kai. Na Zua. Kai. Ah. Eh, now one or oh two. Alaji, now go now. One don tell. Abba, you know maybe Alaji won't give you two if you give me two, I'm going to appreciate it. Okay, I will give you, I'm, I'm, uh, then, uh, uh, uh, uh, you will give me your number. And I will give you my number. Zambo, you magana, I'm a master, okay? Alaji, you, you like my friend? I like, I like you. Hey, I dash you now. Hey, hey eh, I dash you. You like me? Fala, fala, everything. Hey, I like, I like, I like. I this everything. Day, day, now, see, you now. Hey. Oh, I like you, but where the chain? Hey, hey, hey, hey, but didn't do that. Come back, where, where, According to my survey, Tolubi Sheshe oníbàárà ní àdúgbò yẹn fún ọjọ́ mẹ́ta. This is the building. Bọ̀ ṣe rí ilẹ̀kùn tó máa gbà wọlé léyìí tó máa gbà wọ building yẹn gbogbo security be tight that's the point. Ah, wà á láyé dákẹ́ kí ló ń ṣe èwo ní pé security tight ṣé wọ́n máa rí adúrú ilé tó tóbi tó yìí pẹ̀lú gbogbo owó tó wà ní ẹ̀ kí security máa tight ni come on now ṣé ìwọ́n dey scare us ni ah káì now. shh continue. okay front door lele kitchen wọ̀nyí bathroom garage back door àti backyard. fúlọ́dọ̀ yìí náà la máa gbà wọlé la bá ti wọlé ká ti yin gbàgbàgbà àwọn tó wà lórí gan pé nǹkan kan ti ń ṣẹlẹ̀ ó lè lọ́kọ̀ àjẹ́mẹ̀. no back yẹn la máa gbà wọlé torí wẹ́rẹ́wẹ́rẹ́ lè jọ ń gungi àgbọn. I like you. I like you too now. Mm? ṣe bẹ́ẹ̀ náà lẹ̀ sá mi I'm always ready for you. Eh, bí o ṣe lo ìlẹ̀kẹ̀ lẹ́yà náà bó ṣe lo ìlẹ̀kẹ̀ gbogbo orí mi ló ṣe pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ nífàwọ̀ láì àkàì ah, èmi èmi ní owó lọ́wọ́ gidi ní o wàláì nínú aláàjì yẹ èmi ní owó lọ́wọ́ tó pọ̀ o wàláì náà dọ̀kùnrin mo fẹ́ ká ríra ni mo fẹ́ ká ríra. aláàjì ṣe bẹ́ẹ̀ náà lè ń sá ń lè ń sá fún mi náà ẹ lè sọ fún mi pé ẹ fẹ́ travel. Emi bí mo ṣe rẹ̀ mo ti rẹ́dì láti rùkú fún yín náà kẹ́ ẹ máa pẹ́rọ wáyé hàlà wáyé hàlà. fi ọ̀rọ̀ travelẹ̀ fi ọ̀rọ̀ travelẹ̀ wá wá wá hotel tó bá dáa èmi ò sẹ́ndì owó sí ẹ I go come we did together we do everything together I give you money give you gold give you everything that you want for life. Eh? Oh, na go dey na go dey fi fi travelẹ̀ máa change flight torí tiẹ̀ wàláì máa change everything àbí àbí o fẹ́ travel ni kí mú ẹ lọ <laughs> tó na gòdè na gòdè. all right kò sí guys we need to replan bàbá ó sàn ṣe bá mi sọ̀rọ̀ tán nísìn ó lóun fẹ́ travel ó dẹ̀ ní kí n gbọ́ tán ní kóun fẹ́ yẹ bẹ̀rù kóun tó lọ so what do we do how do we re-strategize. Okay ọmọ ẹ kò sí wàhálà ẹ páàkì ilé ńlẹ nígbà yẹn gbúdọ̀ gbó wa lọ àkúrò kọ́kọ́ lọ gbó yẹn lọ́wọ́ ẹ̀ nà ẹ̀ẹ́n mo ṣe eré later I mhm. need láti re-strategize later. na so e go be Joel run the new woman. Your name, please. Winter, please. Okay. Okay, ma'am. Room 12. First room by the right. Sorry, Arian. I, I, hope the room is cool so seiko. Very nice, sir. suit. Uh, it's a suit. Ah, wallahi. Yana da kyau sosai ta wallahi.

wallahi kai fulful ne ba ba ba ba aba ba ne da kyau fari kai kai lallai kai <laughs> anyways um, ba wala shi baka shi trip yi trip eh, eh, eh, ina za ina za ni ah bakwalo bigo kai ma wallahi trip za ni dubai from dubai za ni saudi kuma from saudi za ni italy Uh, from italy now zan je kaduna zan sara three days italy plan ni yẹn kò yé mi kí ló mìíràn jọ. ẹ kì kì í hankuri kì í hankuri nǹkan tí mo sọ ni pé eh, mo ń lọ sí dubai hmm. eh, eh, láti dubai mo wá ń lọ sí saudi hmm. from saudi now zan ní italy italy mo ń lọ sí italy ah, tí bá ti wá kúrò ní italy mo ń lọ kaduna zan jẹ gida mo máa wá lò ọjọ́ mẹ́ta ní kaduna hmm. má ṣe wá wá sí lagos. Oh ẹ oya oya oya oya. so how many weeks left? fi máa wá Oh, gbogbo àwọn trip yìí. ṣe ṣe two weeks péré ni kò lẹ. mo wanna miss you. kéè ní máa tó miss nǹkan fẹ́ wẹ̀ láyé tó bí ebi kò máa miss you oya oya. calm down calm down. Um, suitcase yìí ṣé òun náà lè fẹ́ gbé travel. ẹ mọ̀ra ẹ mọ̀ra òun ni mò ń gbé travel owó ló wà nù ẹ̀ fifty thousand dollars ló wà nù ẹ̀ àti àwọn gold àwọn gold tí mo fẹ́ mo fẹ́ dá padà. ẹ fẹ́ dá wọn padà. ẹ mọ̀ra. Good afternoon báwo ni màjẹ́. mo wà pàṣẹ. mo ní reservation níbí báyìí. ẹ̀jẹ̀ kí ni orúkọ yín sá. chief owó ní kókó. that's right baby ọlọ́ mm. ti gbé mi débẹ̀. of course. <laughs> torí mo ti mu jẹ̀dí. oh my god i can't wait. <laughs> mo máa para mú ẹ gan. mo máa ń. dádì ń bínú lọ́wọ́. <laughs> Oh, dámi okay sir oh. room seventeen. in case ẹ bá gbọ́ sound ẹ má wo bẹ́ẹ̀. yẹmu yẹmu yìí mọ̀ náà. ẹ máa kọ́ ni ẹ jẹ́ sáré lọ ìzára mi bá tí wàá di àmà wá ṣe. ẹ ẹ sọ̀rọ̀ bọ ẹ wo orí ìṣó lè mi láti máa jókòó lé o hmm. orí ìṣó. láti lọ́nà láìsí kọ́mọ́kọ́mọ́ wà láìsí kọ́mọ́kọ́mọ́ ṣé màá lè travel mobile wò láì. ó lè tra alọ́kọ́ ló ń kígbe ni wá. báwo ló ṣe mọ̀ wọ́n mi á fàrọ̀ mi á fàrọ̀ kai bindiga kai ìbọn ni. nǹkan tó mọ̀ ọ́ jẹ ló one suitcase you fifty thousand dollars ló wà ń bẹ. fifty thousand dollars ló fake gbé or travel or sí ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́ta only owó tí mo fẹ́ lọ fi rajà ló wà ń bẹ̀ mi ti san owó tẹ́lẹ̀ mo ti san owó fẹ́ lọ fi rajà ni mo lẹ́yìn ẹ ẹ kọ́nà jìnnà kó kọ́nà jìnnà kó ẹ ẹ ẹ torí olo ẹ kò dáríjì mi mi ò ní ṣe bẹ́ẹ̀. Sorry, doesn't know you're calling. Well, I don't know about that. That's your problem wá gbé kọ́ọ̀lù ó yá mú mo ní kó wá gbé ọjà pápá wàá tún bọ̀ fóònù ẹ̀ ṣoṣo tó yá wèrè ni. wàá sọ fún receptionist sí pé ọmọ ẹ ló wà ń sàlẹ̀ yẹn pé wàá rọrùn pẹ̀lú briefcase wa bá ó yá pídìkọ̀ pídìkọ̀ pídìkọ̀. Hello? Hello, sir. Yes, sir. A guy is claiming to be your son, sir. Eh, eh, mo ma, mo ma rán yín wá sàlẹ̀ sí ìwòlẹ̀. Okay, sir jókòó ní pèyàn kan bọ̀ àtẹ̀sí. tó Mamutu, wéyì, kúrò lálẹ́ ọ̀lẹ́, owó mi ń gbé lọ yí owó góòlù ní owó bí. Àbíkẹ́ ń pa ni. Àfàmìtàjọ́ ṣùgbọ́n èsì sọ̀rọ̀. head aboki oshi. if you try to act smart we'll blow your filter for your body. kiri ka put on for my head You night kiri ka put on for my head. ebi ayi mo sáré fún bẹ́ẹ̀ni dọ́kítà. kiri ka put on for my head one night kò mẹ́sàn kò mẹ́sàn kéèké. The key is upstairs. Okay, ma'am. kìlìkìlì olóyè tètè yasiriyasiriyasu na mutu wallahi annabi mu na mutu na mutu ne ma wallahi ku yi hakuri mana ku yi hakuri ku yi hakuri hey kuri na wallahi wata zuwa reception. sir, reception. sa n ta pẹ̀lú. wọláì náà mú tu náà mú tu mo ti kú pátápátá ní ma wọláì eh, eh, eh, obìnrin tí mo gbé wá iná iná tẹ̀kẹ̀. Sir, hey, obìnrin tí tí àjọ tia tí tia wa the music àti kí. they are gone sir. they are gone where. bẹ́ẹ̀ni sa wọn ti lọ. kí ló ṣẹlẹ̀ sa. wàhálà ni o kúrì kúrì kúrì dè na na fún zun tẹ̀pẹ́ iná wọláì. your money. my money ah. my money me samu you. Me samu you. Call the police, sir. I should call police. Yes, sir. Police. Ah, police. Kí ni àti kọ́? Kí ni àti kọ́? Wàláì wàláì nǹkan tó ń ṣe báyìí ṣe kéfà. Kí ni sáà kì kíra police? Kì kíra police kì kíra kì kíra police mọ̀nà. Sáà kì kíra police dè má. Sáà kì kíra police náà dè What is the meaning of this? Rubbish ni gbogbo nǹkan tẹ́ ń Don't tell me to take it easy. Don't tell me to take it easy bíi six months lè fi gather information lè fi pile information jọ ṣé kò sí èyí tó wúlò fún yín bẹ́ẹ̀ ni c twenty four seven lè ń jókòó àwọn criminal wọn tó wá hacked ní under your nose nǹkan tó dùn mí jù ni pé hotel tó wà níwájú bẹ́ẹ̀sì yín ibẹ̀ làwọn pípọ̀ ti rọ̀ wọ́n dẹ̀ lọ scot free. sir honestly kò ń ṣe ibẹ̀ ṣòro yẹn i mean akapẹ́bù lọ ṣe rán wọn wá síbí báyìí past records wa show pay. this is what we can handle but ẹ máa ní láti fún more time um, alabalabalaba ti mo mú ó take me two years kó tó di pé mo rí mú báyìí do you understand so iṣẹ́ yìí ó máa ní nǹkan fún wa more time thunder tan sọ̀rọ̀ ẹ̀ yìí ardent criminal ni he is smart intelligent ó dẹ̀ mọ̀ pé wọ́n wá òun so òun náà máa tighten up operation ẹ̀ so please just give us more time a ṣe Definitely. See, listen to me and listen go. Ẹ̀yin méjèèjì, ibi ìbà ìtẹ̀ wa kò ṣeré ọmọdé rárá. Ẹ ní láti mú bí iṣẹ́ kẹ́ẹ̀tẹ̀ sọmọ. Ok, bóyá kí n ràn yín létí ìdí tẹ̀ ṣe wà ń bì. One mission, I repeat, one mission. Pé kẹ́ ẹ veg idiot out. Bóyá dead or alive, that is the reason why you are here we're we're very sorry sir i dem promise yín pé ọ̀rọ̀ thunder ọjọ́ gbogbo ní tòlè ọjọ́ kan ní tòlóhùn a máa mú ìyẹn di dandan because ọmọ kókó kì í ṣe àkọ́pá jẹ ẹ má bínú sir ẹ̀kọ́ fún wa ní time díẹ̀ sí i we're very sorry. we're sorry sir definitely. better. definitely. we're sorry sir. sorry sir. permission to follow out. please get out. mo dẹ̀ rí nǹkan kan o rí nǹkan kan tó bá máa rí tó bá lè gbà mí láàyè mo fẹ́ play game kan pẹ̀lú Aisha. game. yes kò I can't play ẹ̀wò ká wò result Ah, baby, how are you? Fine, love. On your internet find me. Yeah. Báwo ni ṣé wọ́n respond to treatment? Yeah, won't respond. Oh good. But ló máa tún á padà lọ́wọ́ Um, ó máa tó two to three days Can n tó tún lọ again. Oh okay. yeah. If not, náà ṣe fẹ́ jáde nísìnyí, èmi àti I àfẹ́dé bíi kan àbí bíi méjì. Ó lè pẹ̀lú kí n tó dé, ó lè tó twelve àbí one lóru uh, bíbi èmi gan orí ń fọ́ mi látàrí ara mi dẹ̀ ń gbóná so mo ti gẹ̀ẹ́tò So possible kí n i need rest. that will be good. má Jimmy, it's about bá sùn because mo need rest. alẹ́ mi náà máa pẹ́ dé so it's so better you sleep okay. yeah ensure you rest i need to i need to rest. má tẹ fóònù no rest bó ṣe sọ yẹn yeah sure Fellow, fẹ́ i'll see you when i come back yeah. okay love. all right darling. Mwah, love you bye bye. bye. love you too. Yeah. tó sàn tí kò rọjò movement yẹn dẹ̀ ti ń jọ pé.

bá ta ló bẹ́ ta ló dúró ta ló wádìí wa náà sọ fáwọn ọmọdé yìí ṣé wọn kò fẹ́ fi rú náà. sọ́sọ́ pé aisha wà nílé. mo kàn ń ní ṣé pé aisha wà nílé. yẹ́rì yẹ mo mọ̀ọ́mọ̀ sọ fún pé mo máa pẹ́ kí n tó wọlé bí màá wọlé bíi one two lóru gẹ́gẹ́ bí nǹkan tá a discuss. o sọ pé wà nílé. ẹ kò sẹ́nibọ̀dì inú ilé yìí Do ilẹ̀kùn bedroom yẹn wà títí mo gbàgbàgbà wọn ṣí. ọ oh, ọ tilẹ̀kùn <laughs> mo notice foul play níbi táwa yìí mo observe ẹnìkan sí yìí mo notice kódà ń pè yẹn ní yín these guys. ok ibo lẹ́yìn wá sìn máa bá yín bẹ̀rẹ̀ sìn máa bá yín kò sẹ́ni bọ̀dé nínú ilé iṣẹ́ àbọ̀ máa bá yín. ó máa bẹ́ta kó máa bọ̀ ń bí. alpha iṣẹ́ yẹn ti já e don burst. Alpha. wọ́n ti kúrò mi bọ́ wọn ò ríṣẹ́ yẹn ṣe. really? mo ní láti sáré padà délé. o ní láti délé. I'll see you. move. Aisha. Baby, ó ti dé ni. Bolo wà látàárọ̀. Ó mú sọ fún yín pé mo fẹ́ sùn náà. Ó sọ fún mi pé o fẹ́ sùn. Ṣé mo wá sùn léyìí tí ó yẹ pé mi ò rí anybody nínú léyìí? Ó dẹ̀ sọ fún mi pé o fẹ́ sùn mo padà wá sínú lẹ́yìn mo gbálẹ̀kùn yàrá yẹn mo wọ everywhere mi ò rí ẹ o jókòó síbẹ̀ nísìnyí o sọ fún mi pé inú ilé ló wà látàwọn níbo ló wà nínú ilé. baby you're yelling inú ilé ni mo wà mo pọ́t mo sọ pé mo fẹ́ sùn náà mo dé lógún rún why you shouting. oh so o sùn sínú yàrá yẹn ni. yes na. ni mo gbálẹ̀kùn yàrá yẹn tó yẹn o ò dẹ̀ gbọ́. baby mo wà conscious nígbà yẹn náà mo lógún rún mo sùn and me need disturbance gbogbo gbà yẹn why why are you sounding this way. sounding this way. yes meanwhile alẹ́ pátápátá ló sọ pé ó máa dé náà o kí ló ṣẹlẹ̀ o. mo change mind mi yẹn o kò ní nǹkan ṣe i don't understand the fact that o sùn bẹ́ẹ̀ yẹn mo gbálẹ̀kùn tó tó yẹn. jọ̀ọ́ jọ̀ọ́ baby jẹ́ kí n reply yẹn aunty mi jọ̀ọ́. ó ṣọ́ọ̀kì mi o. mo ya map mi dáadáa náà báwo lọ́pàá ṣe bọ́ọ̀sì yín ọmọ ọlọ́run ni kò yá máa bẹ̀rẹ̀ dáadáa o tó bá pẹ́ o yára dáa ni kàṣàlá ti máa bọ́ọ̀sì torí àwọn onímọ̀ pa àwọn ọlọ́pàá ṣọ́ wa. ọmọ na god say make thunder think fast o bó ṣe máa sọ bẹ̀rẹ̀ di bíríbírí mọ́ wa lójú nìyẹn o. ọmọ all this one wey i dey talk sef no even concern me my own concern be say how police take enter this film as in something no clear. god bless you. e no clear. confam because kò wá sí reason a lè bẹja lókè odò mẹ. i dey tell you. definitely something is fishing something is fishing and it's not even funny. Eh, kí la fẹ́ ṣe báyìí sí gangan. you know what at this point eh, kò sí nǹkan kan la lè ṣe Thunder has to be on ground before we can make any decision, and that's fine. Definitely. Hmm. Ikú ń dẹ̀dẹ̀dẹ̀, dẹ̀dẹ̀ ń dẹkú, kò sí bí akọni ṣe lè bọ́ tó, kò um hmm. ak fẹ́ prove smart fún èmi aisha ọmọ ọgbọ́n <laughs> ọ̀rọ̀ ẹ̀ bí ọdẹ tó ń ṣolódùmarè ni orí ẹ̀gùn ló máa kú sí i. àbí ọmọbìnrin yìí ni tọ́ndà tí mò ń wà ni òun náà tiẹ̀ ní ìṣesí ẹ̀ lálẹ́ ìlàsán ó ti jẹ́ kí n mọ̀ pé òun ni enough of all these games àbí kí n ra táàkì lálẹ́ yìí èké no come on wà intelligent jù lè lọ ó bẹ́tà kí n gbà mú lọ́rùn ọwọ́ o <laughs> lè escape. I'm telling you. ọmọ ìyá mi já wa náà kí ló ń ṣẹlẹ̀ náà tó bá ṣì fọmọ ká ọmọ rẹ̀ á béèrè náà. wà á nígbà ó lè mú náà ó mọ pé kò sọ pé ìṣètò máa lọ without you tó máa successful. àìjẹ́ láàpùn. ẹ̀yin guys ẹ ò dé sọ̀rọ̀ náà ah I don't dey reason something. Okay. And at this point, I want to finalize. Finalize wetin? Talk now. like exaggerate una know say for this job wey we dey do we don't dey successful we don't achieve so many things we don't dey run dis level from way back from university days guys i think it's high time we quit yes be what it is. jẹyà gan lórí wa ó ti yẹ ká marry Can settle down Can start a new life gbogbo nǹkan tó ń sọ yìí ní gàmà fíìs gbọ̀ngbọ̀n hmm. gbogbo wàásù tó ń sọ yìí kò yé mi ah, ibi tó bá ń lọ gangan ni kò go straight kí ló fẹ́ ṣẹlẹ̀ kí ló fẹ́ gangan. guys ẹ má bínú sí mi i want to quit. ṣé wọ́n á rìn nìyẹn. ṣé òun wáyìn wá ni quit kí ni. <laughs> thunder. fẹ́ Akin gan and I'm ready to make. dá padà jọ wetin dey worry dis one wa ṣé kò fẹ́ dáfà Akin na olórí burúkú la Akin ni Akin wan die wait shey you dey hear wetin you dey talk you are in love with somebody person wey wan catch you now you dey fall in love with god babe dem dey worry you wetin dey worry this one mona ask her wetin dey worry this. one. leave that sign leave that matter yes i know wetin i dey cap king don dey notice i gats quit. Ah. How many did you need for Aragon? I know what I'm saying. This one won't leave us for best we dey try cash am. Na the yellow. Nígbà tọ́jà. Ẹ̀kọ́ tó sọ pé o ti àṣì. Èmi ò tí àṣì bẹ́ẹ̀ ni. Àrètọ́ ìbò kọ̀ọ̀kan. Mo ti rò bí ah. Aisha kì í fi lọ́wọ́ lọ́wọ́ ni ah. mi ò àṣì bẹ́ẹ̀ ni. Wíwá never even buy for that. You say you wan quit. Akim only I think I'll just have to support Thunder. Because we don't try now. We don't try for this game. I hope you don't forget that since university days, Now we've done dey run this level. Eh? ṣó nígbà tẹ́mi wá bá lọ sí mi is it until then and don't forget we are the most wanted criminal in town. abeg mo just read the game abeg. Why not, ti ní boyfriend ah. very obvious. mr rena She, ṣé o serious nípa nǹkan tó ń sọ yìí share. on top the matter I say guys àǹfààní kan péré ló wà like this eh, We'll go for the last operation a dẹ̀ máa ṣe kí a máa fojú filẹ̀ a máa gbé owó gidi jáde tó máa tó wa ká fi ṣe kí ni mo ò ṣe make everybody answer in papa son. now you are talking Ah ah. ó ṣe make sense ni. ọ̀pọ̀ ìjà kúrò bí lọ́sẹ̀. ọmọ oró fọ̀rọ̀ lẹ́sẹ̀ mo ti fẹ́ dán sẹ̀ mo ti fẹ́ wọlé à má má bà mí fà má bà mí fà. bàbá ti ní kò kúrò mẹ́rin bàbá ti kọ̀ bọ́ yìí lọ́dọ̀ sí ẹ̀ o. òun ṣàtì kọ̀ yìí mo ti fẹ́ wọlé sẹ̀. a ní kò ní sùúrù dúró náà. Ah, sùúrù báwo. Ah. hello wọ́n ti clear.

ọ̀gá mi. kí ni mo sọ fún ẹ nígbà tí mo mú ẹ nìbàdàn. ọ̀gá mi ẹ ní two parallel line kan máa pàdé rárá ẹ pé ọ̀sán àtòrò èmi àti yín ká má tiẹ̀ lẹ̀pọ̀ rárá lẹ sọ bàbá mi. ṣé mo sọ fún ẹ pé kò má jalè mọ́. ẹ torí ẹ̀ náà mo yé fìbàdàn lẹ́ẹ̀dí mo yé wá sẹ́kọ̀ọ́ ó yẹ yín mo yé transfer ara mi wá síbi àtijọ́ àti mu ni ó yẹ kó máa yé yín àlejò tó alẹ́ ìtumọ̀ yẹn ṣé mo ní kó má jalè nígbàdàn kó wá má jalè kò ní. ìjọ létí mi nìyẹn mo yé sá. sálẹ̀ ah, àlàyé ó mọ̀ pé mo lè fìbọn fún ẹ lẹ́sẹ̀. ah má ṣe bẹ́ẹ̀ ò búrò ọwọ́ èso ti pa má ṣe bẹ́ẹ̀ tó a lè àlàyé má ṣe bẹ́ẹ̀ o àlàyé má ṣe bẹ́ẹ̀ ẹ eh, ah, bàbá ibi tí mo wọ ẹ̀mí tí wọlé tọ̀ tí mo ti fẹ́ máa wọ ẹ̀ báyìí wọn ò tí ì ṣí fún mi gangan ni mo gbórúkọ yín kíndẹ̀ yá padà báyìí mo kó sínú ẹ̀wọ̀n yín ni ẹ kò kó mi sára bẹ́ẹ̀ náà ni bàbá mi ẹ tó a lè. ó yẹ kí n pa á dànù. ah má ṣe bẹ́ẹ̀ mo mọ̀ ó tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ má ṣe bẹ́ẹ̀ bàbá mi tó a lè. ṣùgbọ́n iṣẹ́ kan wà tó máa ṣe fún mi àmà ṣe fún yín ajá kì í mọ̀. ṣùgbọ́n ẹni tó jẹ́ Tọ́lá. Ah, bàbá ara yín ah! á ṣe bẹ́ẹ̀ ah, tọ́jà àrà tó sásásásá tí ò ràjò obìnrin táyé rò pákùnrin ni ọ̀nà wọ́ àrà ló jẹ́ bẹ́ẹ̀ tọ́jà wà. àbá máa fún yín ní information ẹ̀ bàbá ọlọ́ọ̀ tó máa pé ìjẹ́rìí ẹ̀rọ àbá ni wọ́n fà náà we dey wait you since pẹ́ o kí ló dé lè ń dúró díẹ̀ látàárọ̀. And you guys and ẹ̀yin ìbínú sí mi ni o mo need láti balance moves me because mo sọ fún yín But bọ̀bọ̀ yẹn ti fẹ́ máa kánná ó ti fẹ́ suspect mm. so that's why it took me so long. You know, assignments. mi ìwọ check on my wá díẹ̀ lọ kò lè rí rárá. all plans sealed already nǹkan tó máa ṣẹlẹ̀ ní pé ṣe rí tá a bá ti débẹ̀ yẹn mo kò máa disguise as usual bí oníbàárà tí bá ti sọ pé ẹ ṣàánú mi ẹ gbà mí kẹkọọ bọ́ọ̀sì tìbẹ̀ yẹn straight up. Ah, and then kò ká má pẹ̀lú ìlú ká má bàa dèjà òun làwọn lò kó má lọ ká wa. Mm. based on last operation náà tó bá ká a mọ́ bẹ́ẹ̀ face to face la máa fi ṣe o fire to fire ni o no time káṣà ti gbówó délé. àṣẹ ti gùn tọlọmọ kan ló ṣòro kóńkó lèmi ṣojú. <laughs> Joel, yeah. jọba me get box me, kí n máa makeup me dear dear. Oh yeah, that's true. He's going <laughs> now. He's going. He's going. Ọ̀rẹ́ náà tó bá jọ́kùnrin wà you. ẹ. Ọlọ́run. <laughs> Ọmọ. on, Ọmọ. Kí ló ṣẹlẹ̀ báyìí? Èké ti wà lẹ́mí wí ẹ̀ o. Ẹ́ ọmọ ẹni orí ọdí lẹ́ni o. lọ́wọ́ kan jápá ní ìlú ìgbẹ́ bímọ. Stop it! mo ṣe wá jẹ́gbà tí mo fẹ́ jáwọ́ lọ́wọ́ pálábà mi sẹ́yìn. Yes! ọwọ́ pálábà ẹ̀ sì ni lónìí. Aisha! Your game ends today. Drop that gun! Wà á me? anything. Wà á kú bí àwọn tó pẹ̀sẹ̀ kò sí. Ilé pẹpẹ. Ìkòwé. bá ṣe é ṣe bí igbá ni ẹbí àbámọ̀ ẹni tó fẹ́ ní dẹ́kúta lẹ́kùn. tí mo pè ọ́ sí bàbá tó mo ní onísùúrù owó ojú ilẹ̀ kó o tó yàn rẹ̀. atọ́kùn ọ̀tọ̀ ìfẹ́ jẹ́ lóòótọ́ ká mú pààrọ̀ tó bá jẹ́ pé kára rẹ̀ mọ́ mọ̀yà nífẹ̀ẹ́ mi rẹ̀ ó sì pẹ́ dáadáa bóyá kó rí bẹ́ẹ̀ o bí mo wí fún ọ mo lọ́rọ̀ ọkùnrin ò ṣeé pọ́n. bẹ́ẹ̀ ni sori ìwọ mọ rírì mi lẹ́dùnmáre fífi ní sori fún ọ ohun tí n fi ń jẹ́ ayébọ̀bọ̀lá ayébọ̀bọ̀lá alágbára tí wọ́n mọ̀ ń pariwo ìwọlé lẹ́dùnmáre fi hàn. tá ó ṣe dúró ní méjì méjì yóò sojú èmi àti. ẹ wo ó tó di jọ́ méje lónìí kẹ wá bẹ́ẹ̀ ṣe jọ oyún ìdánù àbí bẹ́ẹ̀ kọ́ kẹ́ ẹ bá ń wá wèrè tó fún wèrè yìí lóyún. ẹ dákun torí ọlọ́run ẹ̀yin olólùfẹ́ mi ni mò ń wà. ìbẹ́ sàlẹ̀ ń bẹ̀ sámú ọ lọ. ní sàlẹ̀ ń bẹ̀ wọ ẹ dákun ìlú wọn lọ. àtọ́ ti rí ipa ẹ. májàpé tó ń ṣe léyìí ìgbó náà fẹ́ ni. a ní mò ń ṣe lọ́dọ̀. ṣé ẹ̀yin fúnra yín rò pé ọ̀tọ̀ ọ̀nà ni kì í ṣe bó. yín wà rí gbólẹ̀ ń tí ọ síbi. ká ló lè tètè mọ nígbà má wà fẹ́ jìnnà ká ló tètè yé mi nígbà tí fi ọ̀sà ya ti pẹ́. òró ìyá mi sì wọlé wíwí. ìyá mi ní kí n fojú ọtí kí n tó wù. Gbàdàgbàdà. Òró ìfẹ́ lè yí orin ẹni tí mo fẹ́ dénú wò rí. bẹ́ẹ̀ dàbírí bá fẹ́ lugi afẹ́kù ni ṣíọ ṣíọ báyìí nígbẹ́ àwọn ìyá mi òṣòro mọ̀nìkà. ara o ara o ara mọ̀ pé ara mọ̀ pé ara o ó yà pẹ̀lú Àbẹ̀bí. Àbẹ̀bí ṣẹranko ṣènìyàn ṣènìyàn ṣẹranko àgbàràgbà sinimá láà ẹni tó wẹ́jú ńlẹ́rù ń bà á abẹ́bí ṣẹranko ṣènìyàn ó gbóná rí tìrì lọ́dà dìrìdìrì kò lẹ̀ ṣeré kí ọ̀gá àgbà níbi ká ṣe sinimá corporate pictures ló gbé jáde. àgbéjáde lè lórí títí àbẹ̀kíṣẹ́rọ́kọ ṣe níyàn. àrò ìka kì í jaja ọ̀dọ̀fin ìka kì í jagbo ẹ̀jẹ̀bu ìka kì í jòrúkọ káwọ́ fún mi kí n kásẹ̀ fún ọ àkàwù ní pààrọ̀ ọ̀run yìí kan. àbẹ̀kíṣẹ́rọ́kọ ṣe níyàn. sinimá yìí la dárí wọn mi yẹn ti ń borí rìn. òkú ọmọlẹ́gbẹ́ wà fún ni àbẹ̀rẹ̀kọ. wọ́n rí ajá ajaw dẹranko abẹ̀bí sẹranko ṣènìyàn àjàbalẹ̀ sinimá tó gbóná retireti. ṣẹ́wọ̀n gbàgbé mi pé wípé àti lọ́mọ láyé rẹ̀ ò sẹ̀yìn mi. ó túmọ̀ sí pé o pa gbogbo di ìdílé ó dín ní ìdílé mu. adépégbé ọmọ ìyàwó rẹ ó ṣetán láti wọlé sùn. mo ti mú ẹni tó ń fi pàṣán náà mi. bẹ́ẹ̀ràn mi ọ̀yá lọ́wọ́ ni content creator Fúnmi Bankantoni ló produce ẹ̀ Wàsíù Owóyà Gáúsù ló direct ẹ̀. ìgbà arúmọlẹ̀ ẹ̀dàkùn ẹ̀ mọ́ wò mí rọ. ògúnlọ́lá fẹ́ràn mi ọ̀yá lọ́wọ́ Rónkẹ́ Òṣòdì Òkè Fúnmi Bankantoni Dẹ́bì Ṣókọ̀yà Àbẹ̀ní Agbọ́n Bọ̀bọ̀ Bì Bàbá Kúwété Ali Agboola Ọláyẹmí Jímọ̀ Yemkem Wásílà Coded Ṣìyànbọ́lá fi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ńlá yìí tá pàkó àgbẹ̀kọ́ṣe ẹranko ṣènìyàn subtitled in english ó ti jáde báyìí marketed and distributed by corporate pictures seriki movie ọ̀gá àgbà níbi ìkàṣẹ sinima movie city ami arena shopping complex bọ́ládé oṣòdì lagos ó tún wà ní kumaro mọ̀tì media àti mekiri pictures larena oṣòdì bákan náà lè máa rí lórí youtube ẹ click sí yorùbá plus kẹ́ẹ̀ríran wò sinima titun àgbẹ̀bí iṣẹ́ ẹranko ṣènìyàn iṣẹ́ bàbá iṣẹ́ ni àwòtúwò ni ẹ̀kọ́.

ọ̀rọ̀ magun ni lójú o ògèrè ládìwò.